رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Ilẹ̀ ọlọ́run gbà ní gbogbo àsìkò. Olú àgbà jogún ẹ̀fún bàbá rẹ̀. Ọlọ́wọ́. Ẹlẹ́dàá ọ̀. Adẹ́dàá ọ̀. Aṣẹ̀dá ọ̀. Ẹnì kan ò ní da títí kọ̀tà máa wà lára ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ọ̀tá lára ẹni tí olóòmọ mùsùlùmí máa fapá wọn ká. ìwọ ló máa ń tú ọ̀tá láṣìírí lẹ́ni tí wọ́n fẹ́ gbogbo mú. ọ̀rọ̀ nínú ojú ọrọ̀ yẹ hmm. nínú ojú ogun hmm. tí mùsùlùmí ẹni tí olóòmọ bá ti ń sùn gbogbo àwọn tẹ̀sán búburú wà ní ọkọ̀ wọn sí máa tún láṣìírí wọn máa fagàgà wọn yá. ọlọ́run ọ̀ ìwọ lẹ́ni òkè tó o sì máa ń ṣe ní tó o bá fẹ́ lẹ́ni òkè o ti ṣe tí olú ọmọ ní ẹni òkè. àtẹ̀wò wọlé gẹ̀rọ ọ̀rọ̀ lè dánwò lọ́dọ̀ báwọ̀. ọlọ́run ọ̀ gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe tó fi ń dùn tó fi ń dá lọ́jà rẹ̀ wọ́n dá. olùwà dúndà gbogbo ẹlòmíì ò mọ yọrẹ àkọ́kọ́ mọ